أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. Bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ọlọ́run kó máa bá wọn sọ̀hábà àti gbogbo wa náà tá à ń gbìyànjú tá à ń tẹ̀lé lánàá wọn títí dijọ́ gbéǹde alkiyama ẹ̀yin ẹrúsìn ọlọ́run ilé ní akida class níbi tí a ti ń ṣàlàyé àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbàgbọ́ òdodo àti àdìsọ́kàn eléyìí tó lálàáfíà àti ìdàkejì ẹ̀ tí í ṣe àdìsọ́kàn eléyìí tí ò dáa àdìsọ́kàn ìgbà ojú dúdú pàápàá tíra tí à ń ṣàlàyé lọ màsá ilúlìjà ìlíyà eléyìí tí àfàwà sheikh muhammad bin abdul wahab tí wọ́n kọ́ ọlọ́run bá ní ẹ̀san wọn ní ẹ̀san olóore ibi tí adé tá a ti bẹ̀rẹ̀ lẹ́ni ní alimus alatu sàbí atu watisaun iṣu ninety seven àlámọ̀rí kẹtàdínlọ́gọ́rùn-ún ibẹ̀ láti fẹ́ gbé lónìí àwọn tá à yanjú náà ni àwọn màsá ìlòlìjà ìléyà àwọn ìgbàgbọ́ àbáwọn àdìsọ̀kan ojú dúdú eléyìí tó tako ìgbàgbọ́ òdodo ọ̀tàkọ àdìsọ́kàn tó lálàáfíà tó yanrantí tó múnádóko òun là ń yanjú o. àáfàá ní lára ẹ̀ náà ni aliftikharu bikaunihim dúríyàtàlà àǹbíyà àáfàá lára àwọn àdìsọ́kàn ìgbàjà ìlíyà tó di tọrọ fọ́nkálé láàrin àwọn alárúbáwá. òun ni ká máa ṣèyànrà hmm, ká máa proud hmm, ká máa ṣe ìyànda ká máa ṣe fáàrí jọra ẹni lójú bí káwọn èyí ń dúró yàtàlà àǹbíyà pẹ̀lú pé àwọn o àrọ́mọdọ́mọ àwọn ànábì ọlọ́run làwọn. a rí i pé tí a bá wò a lè wò lójú méjì. ojú alákọ̀ọ́kọ́ òun ni pé àwọn alárúbáwá tọ́lọ̀ ń gbé ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam dìde láàrin wọn àrọ́mọdọ́mọ ànábì wa Ibrahim alayhi salatu wa salam ni wọn. bákan náà àrọ́mọdọ́mọ ànábì wa Ismail alayhi salatu wa salam ni wọn. tó nínú tàn àtúrẹ́sì wọn tí wọ́n fi lọ kan àwọn ànábì ọlọ́run tó ń bọ̀ bá wá rí bẹ́ẹ̀ irú ń tó lè jọ́ lónìí òun ni káwọn kan náà wà lórí àánú kan wà lórí ìgbàgbọ́ tí ò fẹsẹ̀ rinlẹ̀ kan wà lórí àdàdálẹ̀ ẹ̀sìn tí ò sí inú ẹ̀sìn ni wọ́n ń ṣe kan wá máa ṣèyànràn pé bàbá àwọn ló mú wọ̀ bàdàn bàbá àwọn ló mú fúlàmù wọ lọ́rin ìyá àwọn lọ́kọ́fẹ́ à ní gbogbo àgbáyé àwọn tẹ́ ń wò yìí ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ṣéwù álímì làwọn o àwọn tẹ́ ń wò yìí àrọ́mọdọ́mọ ṣéwù kàmálì òun làwọn bó o ṣe ń wà wọn yìí àrọ́mọdọ́mọ ṣéwù ádámà òun làwọn ó ráwọn tó ń wò yìí àrọ́mọdọ́mọ àfáàgbà ńlá kan nílùú kan òun làwọn bàbá bàbá bàbá àwọn àfáàgbà ni wọ́n bàbá bàbá àti ẹ̀ta lọ́mẹ̀yìn ńlẹ̀ yìí àìmọye làwa náà rí táwọn èèyàn bá ń fa iṣu lórí social media tí wọ́n máa kọ́mẹ́ǹtì pé kí ni bàbá àti ẹ gbèsè fún Islam bàbá lè má gbé nǹkan ṣe fún Islam tọmọ rẹ̀ ó sì gbé nǹkan ṣe tó jẹ́ kí bàbá yẹn sì tàn sórí ìsìláàmù ṣùgbọ́n bí tó gbọ́ ìsìláàmù yédè ó rẹ àwọn ọmọ ẹ̀ ó tọ́jú àwọn ọmọ ẹ̀ ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ kan gbọ́ ìsìláàmù yédè òun lọ bàbá yìí ó dẹ̀ àwọn arókè bàbá yìí ó da nǹkan àwọn ọmọ ẹ̀ da nǹkan bàbá yìí ó sì máa gba billions if not trillions of rewards ṣé ọmọ àgbàládá lọ́dọ̀ ọlọ́ ìwọ́n tó dọ̀kẹ́ bàbá tiẹ̀ da nǹkan ṣé bàbá bàbá bàbá bàbá rẹ̀ náà da nǹkan so àwọn àrípa àwọn èèyàn lónìí kí náà fi ń ṣèyànra ibi tán ti kéwú pàáfà àwọn tọkọ wọn ń kéwú bàbá àwọn ẹlẹ́yà àwọn tọkọ mọ́ àwọ̀ ìlú kan ṣùgbọ́n wọ gangan tó ń sọ̀rọ̀ irú èèyàn wo ni ọ́ ọlọ́run ò ní fi ẹ̀san bàbá tiẹ̀hún kọ́ wá jẹ́ pé wọ́n ní okò fún àwọn ti dáadáa tán ṣe ọlọ́run ti kọ́ fún àwọn ti bá lọ kí ni wọ́n fẹ́ ṣe lóko àáfàá ní fàátà lọ́wù bí kọ́ọ̀lì yìí tílkà umma tún kọ́dé kọ́láti làá máa kásábà ti wá làákùn máa kásábì tún. ọlọ́ọ̀ni fẹ́ rí ẹ̀yin tẹ́ ẹ máa fi tẹ́ máa ṣe ìyára ẹ máa ṣe ìgbéraga ẹ máa ṣe ìyànda àwọn bàbá yín àwọn náà mùsùlùmí wọ̀lú kan ẹ̀yin irú èèyàn báyìí ni yín àrọ́mọdọ́mọ àwọn àáfàá ńlá lẹ jẹ́ àrọ́mọdọ́mọ ànábì òun làwọn tiẹ̀ fi ń ṣe ìyanràn pé àwọn tẹ̀ ń wò yìí o àwọn làrọ́mọdọ́mọ ànábì o ọlọ́run ọba àlékè ọlá ọba tó dá gbogbo wa wá mú ọ̀rọ̀ rẹ̀ wá nínú Quran ọlọ́run ní umma ọmọ tó ń kọ̀dẹ̀ kọ́ láti làá máa kásábà ti wá làákùn máa kásábì tún wà látús àlùnà àmà kànú ya àmàlù ọlọ́run nífẹ̀ẹ́ rí àwọn bàbá yín tán ti lọ́hùn àwọn ànábì ọlọ́run àwọn ẹni eré tán ti lọ́hùn tílíkà ọmọ tó ń kọ̀dẹ̀ kọ́ láti àwọn àjọ kan ni wọ́n àwọn àjọ kan pàtàkì ni wọ́n kọ̀dẹ̀ kọ́ láti wọ́n ti lọ àwọn tí wọ́n ti lo ayé bí wọ́n ṣe lo ayé wọ́n dẹ̀ ti lọ làhámà kásábàtì ṣe é ráwọn tí wọ́n ti lọ àwọn ànábì ọlọ́run àtàwọn tó jẹ́ pé bàbá bàbá àti wálé mọ́jà ànábì ọlọ́run ṣùgbọ́n wọ́n lapá nú ẹ̀sìn wọ́n ló kọ ó lè jẹ́ nílẹ̀ yorùbá wọ́n ti ló kọ ó lè jẹ́ ní gbogbo nàìjíríà ó lè jẹ́ láfíríkà ó tiẹ̀ lè jẹ́ lágbàáyé ọlọ́run láwọn tẹ́ ń wò ń kọ̀dẹ̀ kọlàtì wọ́n ti ṣe ń tán lè ṣe wọ́n ti bá ti wọn lọ làhámà kásábàtì sórí gbogbo ohun tí wọ́n ṣe ní dáadáa tí wọ́n ní ó máa jẹ́ àwọn àjọ yẹn tí wọ́n ti lọ yìí àwọn èèyàn dáadáa tí wọ́n ti lọ yìí àwọn bàbá dáadáa tí wọ́n ti lọ yìí ọlọ́run bá ní gbà wọ́n lábọ̀ àwọn ti lọ tí wọ́n bá ṣe àwọn náà ní wàhálà kan mọ́ kàṣábí tún èyí tí wọ́n náà bá ṣe ní ọ̀jẹ̀ tiẹ̀ àyè máa ń ṣèyàn pé bó ṣe ń wò mí àwọn bàbá mi àfa ńlá ni wọ́n mo fa sírú àgbà ni wọ́n àwọn náà kọ́ ṣe tẹ̀síìrù lórí igi ọ̀pẹ nígbà wọn wá ṣe tán lórí igi ọ̀pẹ wọ́n tún wá ṣe nu kóró àgbàlùmọ̀ ìtàn gbogbo eléyàn kí ni ìwọ gan fẹ́ ṣe kí lọ fẹ́ dà òun ni kókó kọ́mọ̀jẹ̀ báwọn táwọn àbá yín ṣe lẹ́yìn ń bà jẹ́ bá a ṣe ráwọn èèyàn kan lónìí tó yẹ pé tí bàbá wọn ṣe wọ́n sì ń bà jẹ́ gbogbo tí bàbá wọn sọ pé òdodo ọ̀rọ̀ lọ́rin àwọn ń yí padà sẹ́yìn gbogbo tí bàbá wọn kọ́ nù tíra wọn ń dojú ẹ̀ kodò jẹmọ́ ntóbi rẹ̀ ṣe ntáwọn ìran ìran ìran ìran yín ṣe lóòótọ́ ẹ̀yin lẹ́mú ìsìlámù wọ gbogbo ayé àti gbọ́ ẹ̀yin lẹ́kọ́ gbogbo ayé ńlárúbáwá kò rújú gbogbo ayé ẹ̀yin lẹ́kọ́ wọn ń tẹ̀síìrì àti gbọ́ ṣùgbọ́n àwọn tó ṣe ń tẹ̀ ń sọ yìí làhámà kásábàtì ọlọ́run ni wọ́n ti bá tiwọn lọ àwọn ni wọ́n kọ̀dé kọ́láàtì làhámà kásábàtì ìjọ pàtàkì kan ni wọ́n wọ́n ti lọ ní tí wọ́n dẹ̀ ṣe àwọn ni wọ́n gbà láàdẹ̀ àwọn náà ni o kò lè jẹ́ tiyín o wàlákùn máa kàṣàbì tún èyí tẹ́yìn náà bá ṣe ẹ̀yìn lẹ́ni tó bá jẹ́ dáadáa lẹ ṣe ẹ̀yìn náà gbà dáadáa in khairan fa khair wa in sharran fa shar tó bá jẹ́ pé dáadáa lẹ́yìn ṣe lẹ́yìn ọmọ tẹ́ ẹ rólé wọn yìí lẹ́yìn tẹ́ ẹ wá lẹ́yìn wọn ẹ gbà dáadáa lọ́dọ̀ ọlọ́run tó bá já sípa burú lẹ ṣe ẹ gbà burú náà lọ́dọ̀ ọlọ́run sótìyé tó bá jẹ́ pé àwọn ṣe dáadáa ẹ wá fẹ́ máa fi wọ́n yan ṣùgbọ́n burú lẹ́yìn ń ṣe ọ̀rọ̀ yóò wá dàbí ọ̀rọ̀ míì tọ́lọ́run ọba sọ nínú Qur'an fàkọláfà mi ń bá di mọ̀kọ́lfún kọ́lfún àwọn àròlé búnú ọlọ́run ní ẹ̀rí àwọn ẹni ọlọ́run tó ti lọ àwọn ànábí ọlọ́run tó ti lọ fàkọláfà mi ń bá di mọ̀kọ́lfún àwọn àròlé bú kan wọn ò rólé lẹ́yìn wọn àdọ́ òsọ̀láta tí wọn ní máa kírun lásìkò ní irun òní nítumọ̀ sí wọn dé parí àyà yẹn alimoyim tábà Quran chapter two verse one thirty four ààrẹ àyà yìí ń bẹ ìyẹn ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ara ìṣesí ìgbàgbọ́ àdìsọ́kàn jàìlíyà àìmọ̀kan ojú dúdú òun ni ká máa ṣe ìyànràn ká máa ṣe ìyànda ká máa ṣe ìgbéraga pẹ̀lú dáadáa táwọn bàbá bàbá bàbá wa ti ṣe kó sì jẹ́ páwa rè sífron orí òdo la wà orí òfo la wà èbúté òfo la tún fẹ́ gúnlẹ̀ sí ọlọ́mọdé àgúnlẹ̀ sí èbúté òfo torí náà àyè máa ń ṣèyànràn pẹ̀lú sẹ́ẹ̀rì táwọn tó lọ àwọn ló ṣe àwọn ni wọ́n gbà ládàá ìwọ wá fi ń yẹ̀rẹ̀ àwọn bàbá wa bá wa àwọn náà máa kọ́yàn lárúbáwá àwọn náà máa kọ́yàn máa jù àwọn náà máa kọ́yàn ní tẹ̀fsíìrì àwọn náà kọ́kọ́yàn ní fàwákìú sákítà ní gbogbo olúwa àti gbọ́ ṣé gbogbo ń tọ́kọ́ àwọn èèyàn láyé tí wọ́n ṣé wọ́n lọ́gbà ládẹ ìwọ kọ́ ìwọ mójútó ètò ọgbà ládẹ torí náà ara àwọn màsáìlù jà ìlíyà ni o kọlọ́n kó mọ́ ṣe wá ní aláìmọ̀kan. àáfàá ní alimọ́sí aláàtò sàmínàtù wà tẹ̀sán abọ́ sí àlámàrí ẹlẹ́ẹ̀kejìdínlọ́gọ́rùn-ún ninety eight àáfàá ní ninety eight tá a dé ìkìlọ̀ wà ń bẹ̀ òun náà ni alifti kọrù bí sọ̀nà ai kàfíìlì àálẹ̀ rìhìlà tẹ́ẹ̀nì àlá àálẹ̀ làhárùfì sẹ́rà ní tá a gan àáfàá lára àwọn àdìsọ̀kan jàìlíyà tara àwọn ìgbàgbọ́ àìmọ̀kan ojú dúdú òun ni ká máa ṣe ìyànrà bìsọ̀nà ìhì ká máa ṣe ìyànrà bí máa dá bìsọ̀nà ìhì pẹ̀lú àwọn alehirof àwọn oníranran iṣẹ́ tá à ń ṣe pé iṣẹ́ tiwa ló dáa ju ti yín lọ hmm, ká máa ṣe ìyànrà pẹ̀lú ẹ̀ sótìyé bá ní ẹ̀sìn àáfàá ní kàfíìlì ahálè rèhílà táyínì àlá ahálè làhárùfì gẹ́gẹ́ bí ìtaari nínú ṣe sí àwọn ahálò rèhílà táyínì àáfàá ṣàlàyé àwọn wo ni ahálò rèhílà táyínì àwọn wo ni ahálò làhárùfì ẹ̀já wọ̀ àáfàá níṣẹ́ rí mínísírì sọ́ọ́lì lìjà annahum nkanu ala hirifatin tó bá jẹ́ wípé àwọn jàìlí ara àṣẹ sí wọn tó bá rí pé iṣẹ́ kan làwọn máa ṣe àbí ìmọ̀ kan làwọn níjẹgbẹ́ lọ yàtàfà harunabia wà yàtà aláwọnà alálọ́kọ́lùkì wọ́n máa ṣe fáàrí pẹ̀lú rẹ̀ wọ́n máa ṣègbéraga sáwọn ẹ̀dá ọlọ́run kama dukira an Quraysh daga bi won se so nipa awon iran Quraysh awon woni Quraysh awon ran anabi sallam na ni alladina shuiru bi tijara awon to da si wi nkan popular nta ma won ma ta gbajuma pelu ohun ni karakata ah won raja won taja won mo npe ba si raja ba si le jere to ba je n'ojo ojo to ba je nu ero je nu oru won mo Wakana wàkánátìlà umurihila tani tìjáríyà tani sẹ́wárà àwọn kùrẹ́ṣì ẹ̀ẹ̀mejì ni wọ́n máa ń ṣèrìn àjò lọ́dún ẹ̀ẹ̀mejì òun ni wọ́n máa ń ṣe ìrìn àjò ní ọdún sẹ́wárí ìrìn àjò alákọ̀ọ́kọ́ yìí òun ni ríhìlà tó ń fi ṣìtà ìlàlí yamani wà ríhìlà tó ń fi sọ́ìf fẹ́ rí anídìí ká farabalẹ̀ dáadáa o tó dí pé ọlọ́run ọba àlékè ọlá ó sọ ọ̀rọ̀ àwọn èèyàn yìí nínú alukur'an ọlọ́run mú ọ̀rọ̀ wọn wá nínú alukur'an ní ìlàfi Quraysh ìlàfihim rihlata shitai was-sayf falyabudu rabba hadha al-bayt. alẹ́bí àtọ̀ámáhùn mẹ́jọ́rin wà áàmánáhùn mẹ́nàkáwù. a rí pé tí a bá lọ wo àwọn èèyàn yìí wọ́n nírìn àjò tí wọ́n máa ń ṣe ní ọyẹ́ àti tí wọ́n máa ń ṣe nígbà ooru wọ́n ó ṣèkan lọ ilẹ̀ yámánì wọ́n ó ṣèkan lọ sílẹ̀ ṣáàmù tó bá ti wá sẹ́rìn àjò ìfàjáàlú yaftakhiruna bí ìmá àlá alil harfi minal mazari'in walfalahin àwọn òkòwò làwọn máa ṣe ọ̀gá dẹ̀ ni wọ́n ń bẹ̀ kí gbogbo ayé mọ̀ wọ́n tán máa ń sẹ́rìn àjò ìrìn àjò káràkátà wọ́n mọ̀ wá ṣèyànnà sáwọn tó jẹ́ pé àgbẹ̀ ni wọ́n àwọn àwọn àwọn àrokò o àwọn àgbẹ̀ àwọn tí wọ́n máa ń gbin nǹkan wọ́n máa wá sọ fún wọn pé sẹ́yìn mà kọjá akẹ́ gbin nǹkan ni ṣe é mà kọjá akẹ́ gbin nǹkan ṣèbá wa làwa máa lọ ra nǹkan tá a lọ rà tá máa tà ẹ̀yin ọmọdé kẹ́ gbin nǹkan lọ jàmọ́ kí leléyìí tó wá débi à ń ṣèyàn rà ṣe rí gbogbo àwọn nǹkan yìí táwọn àfa wa kọ́ nù tíra yìí ó wà nù tó ń ṣẹlẹ̀ èdè tiwa náà àti láwùjọ wa káàkiri títọ́lọ́ ń bá níwọ̀ ọmọ jẹgbẹ́ lọ kó tó kó fi máa ṣe yànra ẹ máa wò ní ìsìn àáfàá nírú ẹ̀ náà wà mísìlù báálí ka ifti kọ́ọ̀rù kọ̀ọ̀rù náà bí ilmi yìí wà tààlì yìí aláàkọ́mi ní bani isra'ila kàmá dàkàrà lọ́wọ́ tààlà àáfàá nírú ti àwọn jàìlíyà. àwọn lárúbáwá kùrẹ́ṣì ń ṣe yìí irú ìṣesíun náà ni a rí lára àwọn kárúnà tọ́jọ́ta ọlọ́run yẹn iná kọ́rúnà kánà mi ń kọ́ mi Musa fábàgọ́ alẹ́ yìí kárúnà bàbá olówó ogbó báwọn afáwa ṣe máa tù fún wa bó ṣe parẹ́ tó dẹni tó dolórí ibú ayérayé ọlọ́mọṣirò owó fòbáǹfà. àáfàá ní tẹ́ bá lọ wo kárúnà náà fẹ́ pé kọ́là iná máa wù tí tù ú àlá elimin endi sẹ́ẹ̀rí owó tẹ ẹni táwa ní ẹ̀yin olùsí burúkú ẹ̀ má kórìbù tí ń ràn wá owó táwa ní àwa ní torí pa nímọ̀ nítorí ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ wa ni torí pa àmọ́ nǹkan ṣe ni ó ti gbàgbé báwọn kan máa ṣe jòun lọ tí àlùbárí ká oògùn tí wọn ò nírú nǹkan yẹn àáfàá nírú ṣe sí yìí gan òun náà ní táwọn èèyàn ń ṣe so irúṣe sí làwọn èèyàn wa sọ di tí wọ́n fi ń búga ìrà wa àwa ní kíníkà wa àwọn oníṣòwò adájẹyìn àgbẹ̀ lọ ẹ̀yìn àgbẹ̀ tó ẹgbẹ́ ẹ̀mọ́jú kẹ́rù kó lọ sẹ́yìn máa ń pa kárajà sẹ́yìn ní millions lọ́tẹ̀ fi lè rajà tẹ́ mọ́ tajà so irú tí kárúnà náà sọnù tó dolórí ibú tó parẹ́ àwọn ẹ̀yọ sàkà bẹ́gbẹ́ èmi ìyá àtàrà bí mo ṣe máa ń ṣe ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ mi ni o ìmùsùdó olówó wọn máa ṣe ni o àáfàá ní um, wà mítìlù wàásù wàwùmí ní alu shahadat àáfàá ní wàlìmọ̀nà sib aliyahum alẹ́dínlẹ̀ takabaruna alanas wàyàrọ́nà àǹfọ́sàwùm àálá mínàlá àkàrí ah lọ́ba ní kìsì dáadáa fáfá àáfàá nírú àwọn tó tó jọrú àwọn ta ni wọ́n fi okòwò àbímọ̀ kan tán ní sèyàn rà ọ̀rá wa àwa tá a ṣe ní àjò nú gbòòrú a ṣe ní àjò ń gbà atẹ́gùn àwa tá a ṣe ní àjò ń gbà afẹ́fẹ́ a ṣe ní àjò ń gbà ìtìwà àwa dájẹ́ yín tẹ́kẹ̀ ẹ̀yìn àròkọ bọ́dúndé lọ wọ́n wá ń fi àwọn nǹkan kálukú rò pé tóun ń ṣe ń lọ da wọ́n fi ń ṣèyàrá àáfàá ní tọ́jọ́ lónìí òun náà ni alu shahadat àwọn tí wọ́n kówé ẹ̀rí dání pé àwọn káwa prof làwa àwọn doctor phd holder ó mọ̀ pé àwa phd holder làwa ọ̀gá àwọn masters holder làwa ó mọ̀ pé àwa àwa tó ní professional certificates, ó mọ̀ pé àwa masters holder ni wọ́n degree holder làwa tó àwọn èèyàn lónìí náà páálí tí wọ́n kó dání yìí ó fa gbéraga ọfà yìí máa fojú yẹpẹrẹ ojú kékeré wo àwọn èèyàn míì tó bá yàtọ̀ sí wa irú ìgbàgbọ́ yìí irú òròrí yìí irú ṣe sí masala tó ní masa ìlìjà ìlìjà a gbọ́dọ̀ sọ́ra fún àfàlà a gbọ́dọ̀ ṣe kí ni o a gbọ́dọ̀ sọ́ra fún kọ́lọ́wọ́n bá lè kí ọlá kó sànà wa ibi tá ti wá dó ni alimọ́sálà tó tá a à wá ti sàún iṣu ninety nine a fẹ́ wo ẹlẹ́ẹ̀kọkàndínní ọgọ́rùn-ún àfààní káwọ́ bóyá bẹ́ẹ̀ ládẹ́ ti bó òun náà ni abọ́mọ́tò dúníà fi kò lóbi ayé tóbi lẹ́mìí wọn hmm, ara àwọn mọ̀sáà ìlú jà ilé yanu tó bá ti rẹ̀ ń táyé tóbi lẹ́mìí ẹ̀ tó yẹ pé ayé iná ni ayé ayé ayé àdìsọ́kàn rẹ̀ máa ní problem ìgbàgbọ́ òdodo tó yanrantí ó lè má sí lára ẹ̀ torí pé ayé iná ni bá lè tó sì rúnà làhàyà àtàdúnyà wọ́n gbọ́lá fún tí ń bẹ láyé jọ̀run lọ àwọn tó bá dẹ̀ jẹ́ ní ọ̀run wọn ìfàgbọ́ òdodo nínú ọlọ́run àti gbogbo tó bá yẹ ká gbàgbọ́ wọn ìfi ṣeré àfààní abọ́mọ́tò dúníà fi kúlú bí nínú ẹ̀mí wọn ayé ló tóbi ń bẹ̀ sẹ́rà ni ẹja sọ dáadáa ilé ẹ̀sìn rẹ lómi iná tẹ́yìn ó rò pé ó ń súnà gidi ni kì í so ń súnà gidi ayé ó rí i pé ayé wà láàrin kan ń bẹ̀ bóyá ayé òun lọ wá wá so yóò rò pé àti làfi lè ráyè àfi káwa náà ó ṣe bí ẹ pé ẹni ọlọ́run ni wá ń dọ́sẹ̀lẹ̀ méjì dàkúdàmú ọlọ́run wa ni wà kọ́ lúláúlá nùzílà àdàlùkùránù aláàrọ̀jòlè mìíràn lọ́kọ̀rọ̀ yàtọ̀ yìí ní àdìyí ṣe rí tó zokuru Dama àárín nídìí ká gbọ́ yé kéèyàn ó fi ara balẹ̀ dáadáa kò fi jẹ́ pé èèyàn ò ní jẹ́ kan nú àwọn tí wọ́n á kọsẹ̀ tí wọ́n sì rò pé àwọn ń ṣe tọ́lọ́hún ọba àlekè ọlá sọ́wọ́tò zokoro ní Quran chapter forty three téèyàn bá wo aya thirty one aya ẹlẹ́ẹ̀kọkànléní ọgbọ̀n wàkọ́ lu laulanu zila dal Quran. على رجل من القريتين عظيم أو يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا dé parí àyà yẹn tẹ ẹ bá ti rí àwọn tó jẹ pé a ní tẹ pé igbá àyà àwa ò lè mọ Ọlọ́run nìkan ló mọ ṣùgbọ́n yẹ gbá àyà àwọn kò òdodo ń gbé ayé lásán

kọ́ wá jẹ́ wípé ọlọ́run sọ̀kalẹ̀ fún ọkùnrin kan minal kọ́ríyà tẹ́yìn kọjá pé ọlọ́run sọ̀kalẹ̀ aláàrọ̀jò lé náà bí minal kọ́ríyà tẹ́yìn tẹ̀síìrì ńlá tó nìyẹn kẹ́kẹ́ tá a bá bó yẹn gan lójú àlè parí ẹ̀ a sì lè padà sọ̀rọ̀ lórí tẹ̀síìrì yẹn náà tó ti yé bá ní ìsìn pé ah láwùlà ní zila abel koran èyí ṣe dọ́rọ̀ tí wọ́n sọ koran ní ìkàlẹ̀ fún ọkùnrin kan tó tó ọkùnrin kan pàtàkì ọkùnrin kan ńlá mínà lọkùnrin yàtọ̀ yìí níkanú àwọn ìlú ńlá méjì ọkùnrin wo náà gbà lérò ìlú ńlá méjì wo náà gbà lérò bíidni rahman àgbè ń bẹ̀ tó bá di episode thirty four episode thirty three apá kẹta lé ní ìjókòó kẹtàlélọ́gbọ̀n tá a fi ń ṣàlàyé tíra masa ilulija eliya èyí tá a fà wá muhammad bin abdulwahab kọ òun la parí ọlọ́ngbàlẹ́sọ̀rọ̀ wájú wúlò fún wa o láà nígbàgbọ́ òdodo tó yanrantí mẹ́jà nígbàgbọ́ òdodo ti jà iléyà o subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta assalamu alaikum wa rahmatullahi wa barakatuh